Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa èso ní èdè Yorùbá. Èso ní èdè Yorùbá. Ọsàn ọsàn ọsàn àgbọn àgbọn àgbọn ápù ápù ápù orógbó orógbó orógbó ìgbá ìgbá ìgbá ọ̀pẹ òyìnbó ọ̀pẹ òyìnbó ọ̀pẹ òyìnbó máńgòrò máńgòrò máńgòrò kárọ̀tì kárọ̀tì kárọ̀tì ọsàn wẹ́wẹ́ ọsàn wẹ́wẹ́ ọsàn wẹ́wẹ́ guọfà guọfà guọfà bàrà bàrà tàbí èso olómi bàrà bàrà bàrà tàbí èso olómi, gbágùdáá, gbágùdáá, ọ̀dùnkún, ọ̀dùnkún, ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀, àgbálùmọ̀, àgbálùmọ̀, àgbálùmọ̀, obì, obì, obì, ìrèké ìrèké ìrèké Awùsá tàbí àsálà Awùsá Awùsá àsálà àsálà àwọn kan ń pè é ní Awùsá àwọn kan ń pè é ní àsálà. Ànàmọ́ ànàmọ́ Ẹ̀pà ẹ̀pà Kùkúḿbà kùkúḿbà kùkúḿbà ẹ ṣeun gidi gan ni tí ẹ darapọ̀ mọ́ wa lónìí ẹ má gbàgbé o kí ẹ subscribe kí ẹ wá àwọn ènìyàn láti darapọ̀ mọ́ wa kí ẹ sì fẹ́ràn ohun tí à ń ṣe níbí mo nífẹ̀ẹ́ yín kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i